ومن سيئات أعمالنا إنه من يهدي الله سبحانه فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إقرارا بألوهيته وربوبيته وأسمائه وصفاته وإرغاما لمن كفر به وعاند ونصلي ونسلم على المبعوث رحمة للعالمين محمد بن عبد الله وعلى آله وصحابته والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدى هدى محمد صلى الله عليه وآله وسلم وإن شر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعاذنا الله وعيالنا من النار وما قرب إليها من قول أو عمل أو اعتقاد أيها المسلمون اتقوا الله حق التقوى اتقوا الله حق تقاته اتقوا الله واعلموا أن الله يحاسبكم حسب تقواكم إياه فإن الجنة للمتقين والعذاب لفاقديه فاتقوا الله يرحمكم الله فاتقوا الله يرزقكم الله واتقوا الله إن الله غفور رحيم قال النبي صلى الله عليه وآله وسلم إن اللهم صل على محمد وآله وصحبه أجمعين لو طرقوا إليه بإذن الله آه، عند آه، تعرض بعض كلمات لكننا منذ أسابيع لا نزال في كلمة مهمة حول أصحاب نبي صلى الله عليه وآله وسلم وهو الحديث عن أصحاب محمد الذين هم أبر هذه الأمة قلوبا وأعمقها علما وأقلها تكلفا هذه كلمات الثلاثة وصبر بها أحدهم عبد بن مسعود رضي الله عنه ثم زاد فقال هؤلاء أصحاب محمد اختارهم الله لصحبة نبيه صلى الله عليه وآله وسلم وإقامة دينه فأعرفوا لهم حقهم وفضلهم فقد كانوا على الهدى المستقيم فرضي الله عنهم جاء في القرآن حيث أثبت الله منعهم وفضلهم ومنقباتهم في القرآن في غير ما آية لكننا نورد واحد آية أو آيتين أو ثلاثة ومنه ما كان يدور بينكم أن الله قال فيهم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه قال أبو داود في عيته وآذان نحفظ أبناءنا وكبيرنا أيضا حفظوه قال وكل خير قول في الصحابة كلهم ولا تقطع عانا تعيب وتجرحه فقد نطق الوحي المبين بفضلهم ففي الفتن آي في الصحابة تمدحه ماذا قال ربنا في الفتح محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا فيما هم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة لا إله إلا الله ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على فوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما إن لم تكن ثمة آية غير هذه فهذه تكفينا لأن لهم المثل في التوراة وضرب لهم المثل في الإنجيل فما بال ما تقولون في القرآن حتى لا نطيل عليكم وحتى نقرب معاني هذه الكلمات جعلنا خطبة اليوم حقائق يجهلها ساب الصحابة حقائق يجهلها من يصب الصحابة أرجو الله الله

سنجي العاقبة للمتقين إبا الله ومي بيتا ما جابو وسني بلا ولو الله سي لي تي بيا بي بي اوا الله لو جو الله با لا تي رجو اوجو كو اوجو بانو الله سي الله كان لوري كي فلما راوها عارضا مستقبل اوديته قالوا هذا عارض منصرنا صح بل هو ما استعجلتم به ríhàn fi ha àdáàbò alẹ́ ọlọ́dàpọ̀ ìlú ṣẹlẹ̀ sí wa ọlọ́run ti ní kí lẹ gbọ́rọ̀ mí iná mi wọ́n àti ìjọ mẹ́nu bẹ́ẹ̀ bá lówó kò bí ìfọ́jú rẹ̀ dáadáa bẹ́ẹ̀ bá lówó ó lè jẹ́ pé ìjọ tí ó parun làwọn èèyàn fẹ́ràn rẹ̀ jù mọ̀ àwọn tó ń fẹ́ràn kọrú náà níjọ́ tí yóò parun ni wọ́n àti ẹ̀dí pé kífẹ́ rẹ̀ tọkà wọn kọjá ní ìjọ tí ó parun ìjọ náà dáfẹ́ràn rẹ̀

àti bẹ̀rẹ̀ rẹ̀ kọlẹ̀ bá àjá mọ̀ ni a sì ní dákẹ́ kẹni tí ó mọ̀ náà lè mọ̀ wá àti wá ó tó káfí sọ̀rọ̀ àwọn ẹni wọ̀nyí fọ́dún kan torípọ̀lọ̀ ọ̀gáàrí ìsàwọ́lẹ́ta ni ọlọ́run ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين

bó ti wà nínú suratul jinni nìyẹn يعلم من قد أبلغوا رسالة ربهم وأحاط بما لديهم وأعطى كل شيء عددا ọlọ́run fa ọmọ màláíkà náà tún sọ́wọ́ ó tún fẹ́yìn náà sọ́wọ́ nínú ọlá tí ń bẹ bọ́wọ́ sọ̀hábà adarúkọ ń bẹ̀lẹ̀ níbi méjì tó ráyò ní gbàwábá tí wọ́n kígbe lórí bí ṣùgbọ́n ẹni tí mú sọ̀hábà abẹ́ tí ń bá sọ̀hábà jẹ́ kò mí ìgbẹ́kẹ́ lórí ìyàn ọ̀dá kó tó kú yàn zikiru masáwé ìta kí ẹ mọ́ sọ ọsọ ọ̀dá ń pa rẹ̀ wọ́n dàbí tó ń sọ ẹ bá jò ń gbà ní náà sọ fún wa lé ní ń ẹlòmí náà ti george ó ti òun náà látẹ́jọ́ náà lárújọ́ ọbẹ̀ ìwọ ń wí pé àgílẹ̀ ah, ah, wọn bú ìgílẹ̀ e, ń sọ ní ìsìnṣẹ́ bí nǹkan tẹ́yìn nìkan wí pa a fẹ́ sọ fún wa lórí ìdúró ni kan kan kan ẹni tí bá ń

pé ọ̀bá ma ẹ̀ẹ́sọ̀ bí tọ́wà mú ní ó tó dìgbà ẹ̀dá oúnjẹ wà gbọ́ra wa àwọn nǹkan méje ẹgbẹ́ ní ìfẹ́ wílé ní ojú bẹ́ẹ̀ lọ kó lè lè torí ẹ̀fikọ́ lè fikọ́ tí à àkọ́kọ́ àti wílé ìjẹ́ ẹ̀jọ́ àti wí síwájú ìjẹ́ ọlọ́run ìjí ẹni tí mú sọ̀hábọ̀ mà ó ní pé ọlọ́ngẹ́gẹ́ ní mú gbogbo ẹni tí bá ti mú àwọn tánbà nẹ́bì se tánbà mú tánbà jẹ tánbà sùn tánbà lò tọ́wọ́ lẹ́yìn àbú ni wọ́n ni torí pé téèyàn bá fẹ́rẹ̀ èèyàn ìwọ ní ìkápọ̀ ọkàn bẹ lọ́wọ́ rẹ ìpápẹ́ èèyàn bẹ lọ́wọ́ rẹ ọwọ́ aráwọ̀ èèyàn ti ẹwọ́ kọ́ta rẹ fún kó bá gbé ẹni pé jíní ọ̀bá ta'ala amma lẹ́nu tí pé táwọn tẹ́ ma ṣe rọ̀jẹ́ láàárín fún rẹ̀ àwọn tó tó báyìí náà ti ṣe báyìí náà ti ṣe ṣe rí gbà ń àwọn alùwọ́ ń bá sọ̀rọ̀ ìwọ ọmọ bọ́lọ̀ tó kó wọn ti ànábì ìwọ ń bá wí ẹni tọ́lọ ní ìdí fòmá wọ́n wá sọ pé rárá ọlọ́run wá kí ọlọ́gbà ní bọ́lọ̀ gúgúnà

ó ní wọ̀n kọ́dé lọ́tọ̀ kọ́lúwà yòlùmù bí inú bí fọ̀bìlì ọlọ́ọ̀bá aláàtí ròyìn àwọn sọ̀hábà yìí nínú àlùwà yìí rẹ̀ níbi báyìí tọ́lọ́bẹ̀bẹ̀ lójú àání tó wá láti sánmà nínú gbogbo ọ̀rọ̀ ọlọ́run ní torí wá ìfúnra ní ibi ò dákọ̀ kọ̀kání ó ní ìgbẹ́wà yìí tó wà wájú náà ó ti júwè nípa àwọn sàhábà bẹ́ẹ̀ lọ́lọ́n ti fi rínú kọ̀kání ọlọ́ni mọ́tàlúhùn àpèjúwé àwọn ẹni tó ń bẹ pẹ̀lú ànẹ́bì ní ó iná bàtánà ẹ̀rí pẹ̀láwà tí ń bẹ pẹ̀lú rẹ̀ ọ̀nì gbogbo pẹ́pẹ́pẹ́ a ṣì dáwà rẹ̀ kò fà á àgbèbèrí ọlọ́gbò lọ́wọ́ rúhà náà bẹ́ìnà ṣùgbọ́n láàrin ara wọn wọ́n fẹ́ràn ara wọn ìgbẹ́ ẹmọ rí wọn ni pé tàrọ́hùn rùkàán sùjẹ́dẹ́ ẹmọ ní ọjọ́ ọmọ jíru wọ́n máa rùkú wọ́n máa sùjúdù ọlọ́ọ̀nìkan rẹ̀ ọlọ́run júwẹ́ mẹ́wàá nítorí tí mo wí ò bẹ́ẹ̀ ti bá róyìn wọn nínú tọ̀rọ̀ láti

lẹ́yìn one thousand lọ sí àbí 1400 ìwọ́n wá bí ẹwọ́ ìwẹ̀ ìṣẹ́ dáadáa tọ́lọ ẹgbẹ̀gbọ́ láàárín ọ̀rọ̀ àkókò àti kejì kò pọ́lá ẹgbẹ́ ìmú nínú pọ́lọ́pọ́lọ́ ló ń pè nírọ́ àbí wọ́n gẹ́gẹ́rọ òdí ẹ̀ lóòtọ́ lẹ́nu ọlọ́kẹ́ẹ́sẹ̀rọ̀ nínú wí ìròyìn inú báìbù ọlọ́run ti wí yàtọ̀ sí báìbù yí padà ẹ̀pẹ̀rẹ̀ ayé kò tí a ó ní pé áà ah! bí i pé ọlọ́ọ̀bá aláwọ̀ fáyé fẹ́ rere kò fẹ́ orí báyé nígbàtọ́lọ́ wá fi nǹkan táà fi mọ̀nà náà lẹ́bí ọwá handova rẹ̀ bá ọjọ́ dàrú ọlọ́run tí wò wọ́n ọlọ́run wá jùs àwọn tẹ́ tó wọ́n dàrú ó wá gbé ti ànẹ́bí ọlọ́run حقيقة تجهلها إن كنت من ساب الصحابة

táwọn tẹ́lẹ́gá máa wò pé èsì ọ̀dá àfọ́lọ̀ ti ròyìn wọn síwájú kó tó sọ kùránì kalẹ̀ ìsí ìkọ́lá wà ní kò rí bẹ́ẹ̀ lọ àdúgbò ni ọlọ́ọ̀lẹ́ ti súnmọ́ sí bẹ́ẹ̀ náà kún túnmù bà náà kéèdè kún túnmù

tẹ́yẹ ọlọ́run sọ mú ọgbẹ́ iṣẹ́ rí gbogbo wọn wọ́n dà wọn ànẹ́bì gan wọn àbí ẹnìkan dáadáa ránṣẹ́ fún wíwíwíwì á ti tẹ́ bá ṣùgbàṣù mi ọlọ́run gẹ́gẹ́ ń tájẹ́ wọn torí wọn ni ọlọ́run ní sọ̀rọ̀ kí wọ́n ni ti ń sọ̀rọ̀ èyí mo fẹ́ fi parí ẹ̀tẹ́lẹ̀ bẹ́rù àti wọ́n gẹ́gẹ́ ẹ̀ bá kí jẹ́ èèyàn tí bá tàwọn sọ̀hábà ìgbà bí ń pẹ́ institution rí lẹ́lẹ́ ní ìmọ̀ àwọn sọ̀hábà yìí ẹjá wí sáyẹ̀nsì kọ́ lábí mọ́ institution sáyẹ̀nsì kọ́ ẹ̀ síbẹ̀ ìgbà bí mọ́ ní pé ìmọ̀ lárúbáwá ìmọ̀ ìtàn àti díẹ̀ nínú mẹ́sìn mo ti mọ́ sí ìfọ́ díẹ̀ àwọn òní jáfò lọ́wọ́ ìgbà tẹ̀fẹ́ni bá lọ́wọ́ pé kò sí mẹ́ǹtì àwọn òfin wíbẹ̀ ìmọ̀ alágbọ́wá ìmọ̀ àtàn àti díẹ̀ nínú mẹ́ǹtì olójáwọ̀ yẹn máa wá tẹ́kúmọ̀ ọlọ́ ńlá fẹ́ sí àwọn wọ́bí táà ti kọ́ mẹ́ǹtì àwọn ìgbé ìgbẹ̀ lọ́dọ̀ tí lágbọ́wá àti mẹ́ǹtì kò dé ya ẹ̀yìn wá ló gbé mọ́ bọ̀ àwọn lọ tírèsì bọ́ọ̀ nìmọ̀ alágbọ́wá ń ké lọ́dọ̀ yíga

ẹ̀sìn lè gé wo ṣùgbọ́n máa ń fẹ́ demonstrate ẹ̀gbọ́n yìí kẹ́mà nílẹ̀ bá wà lọ́dọ̀ tó bá ti kéwú pé wọ́n yẹ jẹ́ ẹ̀mú nínú ẹni tó bí ma à ń sáàmù láàrọ̀bù bàbá rẹ̀ ní ìjọ káwọn èèyàn bú ànábì ọwá dùn ànábì wá ní ánsà ní

ọ́rí bàbá rẹ̀ ó ti pè ní màmá rẹ̀ orí náà ní tí ń sọ yóò kò sí ìbẹ̀rẹ̀ orí pé ti bá fún wọn tán wọ́n rí bàbá wọn ó pè ní ìyà anẹ́bìn wọ́wọ́ má ti bẹ̀rẹ̀ èyí tó wí ìgá ẹ̀rù ń bà mí jẹ́ kí n kọ́ ẹ̀kọ́ ti bú wọn gbogbo fámílì tèmi yọ gbò torí pé kò sí bó ṣe fẹ́ fún wọn tó ní fún fámílì wọn lọ bá Abubakar huwa a'lamu bí nẹ́sẹ̀bí min Quraysh nẹ́sẹ̀bí ní kòrẹ́ṣì súnmà hajjìhìn wájúhùn tó bá fẹ́ kọ́ ẹni tó bú tó fi ní tó wá máa bú ẹ̀mí náà àbú wọn bú bàbá rẹ̀ wá ní gàhìlì gọ́nà bú ẹ̀ alẹ́bìnrin báyìí báyìí báyìí lọ bá àbúbákiri ó mọ gbogbo fámílì níbi tó ti bẹ̀rẹ̀ níbi àtàlù iná ìwọ́n náà fẹ́ máa lò lẹ́rìí ọ̀dọ̀ àbúbákiri sì ló ti lọ gbáǹtí ọ̀tọ̀ nígbà tó ọdọ́dọ̀ ọgbọ́gìrì òun wá pọ̀ pé ànábì báyìí ni tó òtẹ́ ní ìdápọ̀ nígbà tó ọpọ̀ tó wá bẹ̀rẹ̀ àwọn kùrẹ́ṣì láwọn orógún pakistani society eléyìí ló fà tó ṣe pé tí yàrá aisha tó ọ̀pẹ́ dàrú gbogbo àwọn àgbà fàábílẹ̀ lọ́pàá pé dàkùbá ayẹjọ́ ọ̀rọ̀ sẹ́yìn eléyìí ẹ̀kọ́ kàtẹ́mi mú bẹ̀ ni pé àbá mọ jẹ́ ìmọ̀ fíìdì wo ni mọ́ mọ̀ jù táàwárí lára ọmọ mi Abubakar yẹn jú ẹ̀ lára ọmọ tí ẹ̀ ọjọ́ nígbà ọ ṣùgbáwí a ní bàbá rẹ̀ ọ̀bá tí ń jẹ́ èèyàn tí è bá ṣe bẹ́ ṣe bí ọlọ́ntẹ́ ìjẹ́ lẹ́ni èyí ṣe wá jọ láàyà tó wá dé tó wá fẹ́ dájọ́ wọn àwọn gbé tó mọ̀ wá ẹjá lọ wájú jọmọ́ àwọn mùsùlùmí ẹ̀kẹ́ ẹ̀tẹ́ ń bẹ̀ òní pé o ti kó méjì pọ̀ ìmọ̀ lọ́gbọ́wọ́ àti ìmọ̀ ìsìn àti ìjẹ́ èèyàn yìí ẹgbẹ́ rí wọ́n ni pé jọmọ́ wọ́lá ìrọ́ lọ́pọ̀ jù ní ogun nǹkan tí wọ́n máa ń gbogbo alágbọ́ kùránì gbọ́ agbọn tó

lórí rẹ̀ ẹ̀ẹ́lẹ́ tí wọ́n tó pé wọ́n wí ni tẹ́ẹ̀bá wọn gbogbo ìtàn tí wọ́n ń kà ìtàn tí ò lórí tí ò lẹ́sẹ̀ èmi náà lè parọ́ mọ́ bàbá rẹ̀ o kìí sì kọ́ sínú ìwé it's just for ten years or twenty years àwọn èèyàn máa reference mi kò lé if i ti ìtì lọ bíbí láìbìrì kan tẹ́lì kó bá ní I saw the manuscript maktub ní bí bàbá rẹ̀ ti rírù olóbi jẹ́ pé in tó má fẹsẹ̀ múlẹ̀ ẹ̀ lẹ́fi wé ń gbé púpọ̀ fẹsẹ̀ múlẹ̀ gbogbo alágbà kòránì bọ́ jẹ̀mọ́ inú kòránì ọlọ́ni rọ́bí àlọ́rọ̀ àìsù ọlọ́ni mo ti yọ́nú sí wọn ìwọ́n rí ìtàn ìjàmbá àti jẹ́ nípo ìyá àìpọ̀ náà ti wù tó wọ́n ní gbé ẹ̀sẹ̀ ẹni ẹgbẹ́ náà wọ́n ti sẹ́ ìjọ kan èwo làwọn agbàgbọ́ èyí tó lọ ń gẹ́gẹ́ wí gbogbo ayé sì gbàgbọ́ pé Kùránì ń ó ti tó wọn láti ti gbogbo ọ̀rọ̀ yòókù dànù jama àbẹ́n tó bá ní problem lọ́kà nínú ọlọ́run ní pé kí ni ó rọ́dì ọlọ́ọ̀bọ̀ àìsí mo ti sí wọn kò wọ́n sọ̀nà kan kèése méjì kèése mẹ́ta kèése mẹ́rin ó lọ́ọ̀lọ́ kó ṣe rínú ọkùnkùn ala shafa hutratin minan nar ọlọ́ọba aláàrílẹ̀ dínà máa àhú àwọn tí ń bẹ pẹ̀lú wọn àti ń bẹ pẹ̀lú ànẹ́bì ọlọ́fọ̀ imá ni wọ́n mọ́ fẹ̀yìnbá lọ́nà bèbè sí máa àmọ́kùn bí tún bẹ̀rẹ̀ náà gẹ́gẹ́ bí àti àwọn ọdẹ̀dẹ̀ ní àwọn olóòbá ni àwọn ẹ̀nà wọn pè ní kọ̀tọ̀

والصلاة والسلام على رسول الله ọ̀rọ̀wọ́n sọ̀hábẹ̀ èdè táàrí sọ́jọ́. ìkàlọ́gbà mílẹ̀rù tí ra ṣe bọ́rọ̀ pọ́n bí àdíṣì ó ti gẹ̀ẹ́sẹ̀ múlẹ̀ tí ìdáàdí sàlìbáwà albani wọ́n àwọ̀rọ̀ dára ó

mọ́sálásí wáyà tòkè àti ilẹ̀ lọ́nà mẹ́ta pàtàkìjúwe góòdì ní gbogbo ẹ̀ kò sí pàǹdà kankan bẹ̀ wàá fi ṣe sàárà ànẹ́bí bí kan nu wọ́n bá mẹ́kùn owó góòdì tó bá fi ṣe sàárà ládàá tí ó ti fi ẹ lọ torí fọ́ọ̀bù sọ́fùbà eléyìí ló bá tí àdíjì tí mo fẹ́ sọ yọ nígbà tó sọ pé òun èsì sí ààrẹ ṣe súnnà tó bá ti jẹ́ kan ìyá máa jẹ́ lákọlábo ni ọjà kọ àdúgbò jẹ́ kí ní o ọjà bó ni ṣùgbọ́n akọlábo lọ jẹ́ òun fìdínà ti dé nù àmọ́ product ò lè pé rẹ̀ ló kọ ní jẹ́ ọjẹ́ súnnà àdúgbò jẹ́ sí ààrẹ ànẹ́bí lẹ́ni tó bá ilé bú sọ̀hábà mi ọlọ́ọ̀dún

tó kú sọ̀hábà ní pẹ̀lú jẹ́ sọ̀hábà sọ̀há jẹ́rù ilé yóò jẹ́ sọ̀hábà ah, ọlọ́mà sàánú àwọn ẹjí wúyòwúyò táàbà jẹ́ wọ́n sọ̀hábà tẹ́lẹ̀ ló wá sọ sí man sábà ahada min sọ̀hábà ti ní sọ̀hábà ti ní ọwọ́ káàkiri tó gbé gbogbo tó kú kó ti jẹ́ sọ̀hábà ló ṣe bú o ó di gẹ́gẹ́ bí ẹni tí ó ní Aisha ṣe zìná lẹ́yìn tọ́lọ ní pé rárá kò rí bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá gbà gbogbo ẹ̀ ọ̀rọ̀ àfisẹ́nu bá dákẹ́ ni ọláìtàbá lọ wo ìtàyẹ dáadáa àrí pé aṣókò jọra wọn ni ó bá jẹ́ mọ́mù ní ẹmọ́ tí ó lẹ́yìn rẹ̀ mọ́ bó bá dálé kí ó lẹ̀ gbọ́dọ̀ lọ o lẹ́ni tó ń bú sọ̀hábà bóyá ó mẹ́kì comparison kan wá ah, náà yóò tọ́bẹ́ ẹni ẹ̀nà sí ń sí alẹ́ pé ó lè ní ẹ̀nà irú ẹni ẹkù kí èèyàn ló náà kí ló lè gẹ́ fọ́láwà kò kí èèyàn ló náà ti kí ẹmọ sọ pé ẹmọ òun sí àbúkìní kan ìrídá ọkọ̀ kan náà sọ̀hábà àbúkìní kan tó náà ṣe báyìí kí lẹ́fẹ́ pé sí fọ́wá jókòó tì ẹ̀ẹ́dì pé ní yóò padà dé yóò padà ní pé ọlọ́run gẹ́ṣe mi fẹ́kì tó fi dárú eléyìí فقل خير قول في الصحابة كلهم ولا تقطعن تعيب وتجرح فقد نطق الوعي المبين بفضلهم ففي الفتح آي في الصحابة تمدح tọ́lọ̀mọ́ tó ló kọ́ àtò lọ síwájú ṣùgbọ́n ẹmọ́ bú sàhábà kí lè gáà wọ́n máa ṣe ẹja ni rọ́bì ọlọ́ọ̀mọ̀ àìrùn ọlọ́run sàbà yóò ní ṣùgbọ́n wọn sàhábà a fẹ́rẹ̀ gbogbo wọn a sì máa fi fẹ́ wọn sí lọ kọ́lọ̀ ọba aláàkún sàbà